ترى تلك آيات الكتاب المبين الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا بما علمتنا وزرنا علما يا عليم يا خبير الحمد لله الذي يسر علينا هذا اللقاء ووفقنا للحضور مع أهل الخير والإحسان والحمد لله على كل حال فقد فرغ الحمد لله ẹni tí ó sì alákòóso wa láti pàtàkì wà láyé ọdún dáyé ọdún ẹni tí alákòóso wa ń gbàtà tó dáyé kan pàápàá jùlọ láti àná títí di àkókò yìí òun náà ni ó sì alákòóso wa ọwá ń wa lórí dáafẹ́ àwọn náà ni àjókòó báyìí lánàá àwọn náà la tó lè tẹ́ egun ẹ̀yìn wọn jókòó báyìí lónìí tí wọ́n máa bá wa tẹ́ wọ́n ń gbá àwọn èèyàn jókòó lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì ń gbá àwọn èèyàn dìde lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ìjókòó yẹn ò ní ọrùn tẹ́ máa fẹ́ jókòó torí egun ẹ̀yìn rẹ̀ ọ̀sẹ̀ ọ́yìnlì kankan ò sì rán àti ìtọ́lọ́wọ́n bá ti síbẹ̀ àwọn ọ́yìnlì tọ́lọ́wọ́n bá ti síbẹ̀ àwọn ẹgbẹ́ ìtiwá yìí tó ń ṣiṣẹ́ lọ́sàn lóru fún wa táàrẹ̀ sanwó ẹ̀dẹ̀ díù àdúgbẹ́ lórí orí tó ṣe fún ayọ̀ náà alhamdulillah àdín tó wá ṣe fẹ́ tó bá ń dúpẹ́ ní pé orí tó dúpẹ́ fún kò ní bàjẹ́ ọdẹ̀ tó fọwọ́ sọ̀yà fún wípé àlékún náà ní ọlọ́run ayọ̀ wá ṣe fẹ́ kọ̀ọ̀kan wa àmín ní àná a ti bẹ̀rẹ̀ ànẹ́bí olókìkí yẹn hmm, ànẹ́bí àgbà ànẹ́bí ọmọ àìnẹ́bí ọmọ àìnẹ́bí ọmọ àìnẹ́bí tí ó sẹ́ni tọ́wọ́n ọba tó ti rú ọlá eléhun fún nínú àwọn àìnẹ́bí rẹ̀ tí bàbá rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì gbé múlé mú ikọ̀ kan wọ́n ní ògbón nínú àwọn Yorùbá ànẹ́bí náà àlẹ́wà Yusuf tọ́lọ́wọ́ bá ọrụ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ nínú súra eníbùkún yìí onáìlú a ó lọ síbi ẹlẹ́kẹta tí ọlọ́wọ́ títí ń bá àlàyé nípa rẹ̀ ìgbà sílẹ̀ àti kí

لا يوجد المؤمن في جبر واحد مرة نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك نحن نقص عليك أحسن القصص بما ti tọ́jú bá ti fẹ́ mú ìtàn yẹn fún wa lánàá bíbẹ̀ ti tóbi tó àti bó ṣe ní ọ̀wọ̀ tó àti bó ṣe ní àpò tó àti bí irú bí títà náà tí ó máa wà láíláí bó ṣe rí àti ọmọ àpò ọlọ́run lọ fẹ́ pàtà náà náà ni àwọn ará wọn bá afẹ́ pàtà kọ́ sọ ó gbé òkè pépé pélébé pélébé kalẹ̀ kọ́ sọ ọ tẹ̀lé nǹkan ẹ̀ ìtumọ̀ ara wọn tó máa jẹ́ wọn kọ́ máa mọ́ni tọ̀ nǹkan ara tó máa kọ́ sọ. ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn àwọn tí wọ́n ń pè ní ìtàn gidi òun náà ní ìtàn tí ò lọ́bọ̀ gidi tá a gbé part one part two kọ́sọ̀ náà ló ń mi part three kàfọ̀ tọ́wọ́ àwọn tàbí ń bẹ nínú súrà ẹ̀ ọlọ́kọ̀ sọ ẹ̀ lóòótọ́ torí àwọn ìsinmi kọ̀ọ̀kan bẹ ń bẹ lálàfo ìdókítà Yusuf náà lọ láti bẹ̀rẹ̀ dé òkun ìbájú sáré nìkan yóò sọ̀pù yóò tún lọ wòmí níwọ̀n bá bí bàtà ní tí orúkọ ìsinmi ní ráńpẹ́ nítorí bá wọn bá lọ kọ́sọ̀ ó dín nǹkan àlòkè sọ bákan náà ntàdí tá a pa ní tàṣùgbọ́n tá a gbé kí àwọn tí ń gbọ́ lè ba ọ̀dà tàǹdè rárá. Ìwé tí gbogbo àwọn eré dáná ṣe ìtàkàn ni wọ́n fi gbé kalẹ̀. Olùgbé wọn kò tó bá tó fi yọ́mẹ́jọ ẹ̀kùn àtẹ̀síwájú bí kí ní fi wá ṣe nígbà wọn tó ti ṣe kọ́kàn yóò lè bá wà níbẹ̀ wọ́n kọ́ sọ ẹ̀ wọ́n gbé. Bí ìgbà tí bàbá oníṣọ̀nà fi àbí télọ̀ tó fi sísọ tó fi gbé aṣọ ní ìrọ̀ àbá ìrọ̀ àbá ní gbòrègbòrè bẹ́ẹ̀ lọ́rọ̀ sísọ náà rẹ̀. tó sọ ní èdè arábíkì ṣùgbọ́n yorùbá ti yà lọ wọn ní máa pa kìtà fún ẹgbẹ́ mm-hmm. ah ó pa kìtà fún wa ẹni lọ́pa kìsọ̀ fún wa arábíkì ni kìsọ̀ ṣùgbọ́n yorùbá ti ń lò

ìtẹ̀ta fẹ́ pa fún ọ̀rọ̀ ìmẹ́bí yóò láti orí ẹ̀rọ ti ń pa fún ẹ̀ yóò sì tẹ̀sẹ̀ ní nígbò ní gbàgbé. Bàbá ní kọ̀sọ́ọ̀tù ìlàwó wọ́n pa tán tán. Ó lè gbàgbé ẹ̀. Tàbí kọjá sí pé ìtẹ̀ tí kò ṣe é máa rántí gbogbo ìgbà yìí. Ìmọ̀ kọ̀sọ́ọ̀tù ààyè yìí wọ́n pa ìtàn náà tó débi pé tí ó fi kú ní òròpé yọ̀ọ́ conjunction dị the bẹ nínú Arabic gbígbó túmọ̀ èyí yóò jẹ́ kí èèyàn máa wa ọ̀tọ̀ ní túmọ̀ tó mú náà kó so àlẹ́yìká ọ̀tọ̀ ní túmọ̀ tó mú wa na ayé tó jẹ́ mẹ́rin ayé àlùkò àwọn ọba sọ pé wà ní mẹ́kàlẹ́ àwọn ọ̀dá kólò òkè ọ̀rí wà ní mẹ́kàlẹ́ àmàlà kólò òkè ọ̀rí ọ̀rọ̀ àmẹ́rin ó ti gún ẹṣin ó ti gún ìwà lẹ́sìn láàlánà ẹṣin ti di ìwà ó ti di ẹṣin ìwà lẹ́wà nìkan òun ló sọ láàlá òwe ọ̀rí mẹ́kàlẹ́ làbí kólòfin àwí àwọ̀ iná láka kólòfin àwí ọ̀sọ́bọ̀ oníwà ináka láàrẹ̀lá àlá àlá ìrìnlẹ̀sì àlá àlá òní lókè ọ̀nà ọ̀rẹ́ pé ìtàdá rẹ̀pọ̀ fún àgbẹ́bì látòkè orí ẹ̀ láti ń pa fún ẹ̀ délẹ̀ ṣùgbọ́n nípa abẹ́mújáde lọ ní pé ìtàn látòkè nígbà yìí Ọlọ́run bá sọ pé láàrín náà kó sọ ààrẹ Láàrín náà kó sọ ààrẹ yìí. wọ́n lábẹ́ pàpẹ́ ẹ ti tẹ̀ lásán ni àbíta Kìí sí lásán. èyí bá ń pín wọ́n ní abẹ́ máa ṣe àgbéyẹ̀wò gbogbo ìtàtọ́nà ọba kan nínú àwọn àdéhùn lọ́jà rẹ̀ torí ayà rẹ̀ àwọn kan ìta àdẹ́gbẹ̀wá Yusuf lọ́jà rẹ̀ lọ́nà kan á ń kẹ́ ẹ̀bọ̀ torí pé ọlọ́run bá sọ pé àṣánà ìkọsọ̀ àṣánà ìkọsọ̀ ìmọ̀wá rẹ̀ gbé máa nù báyìí ìmọ̀mọ̀ wa Ahmad ibn Abdul Halim ibn Taymiya rahimahullah ó ní ọjà kẹ́ ìtàn Yusuf lọ́jà rẹ̀ lọ́nà kan á onígbọ́n wà láti sọ ní ni pé áhàtánà lè kọ̀sọ́sì tòmí ní pípa Yúsúfù nìkan ni áhàtánà lè kọ̀sọ́sì ní ó túmọ̀ àtà Yúsúfù àti gbogbo tàtẹ́tẹ́ nínú àlẹ́kọ̀ọ́ ọwọ́ aláwọ̀ wá gbé yẹ̀wò àwọn gbogbo tàtẹ́tẹ́ náà lẹ́kọ̀ọ́ ní wò àwọn ìtọ́gbà ìtọ́gbà ìlú ní òkà kò sí ìtọ́lẹ́gbẹ̀ẹ́ ti ànẹ́dùwà Mùsà ọba kan musa moses ashi ìtàn bẹ́ẹ̀ ọ̀pọ̀ àgbà ìtàn musa ò sẹ́gbẹ́ ìtàn Joseph ayé sọ̀rọ̀ tó sà kájọ ló wá bá yìí tábí wo ní ẹwò rẹ wọn pé èwo lọ́dá èwo lọ́lágbá lọ́lọ́pọ́n ní ìṣúná àwọn méjèèjì musa ìsẹ́gbẹ́ Joseph náà là nípò níwájú ọlọ́run ní ìfẹ́ ní ìfẹ́ ìyá owó rẹ̀ àlàtẹ́lọ́gbọ̀n mọ́sálẹ̀ لو كان موسى حيا ما وسعه الا اتباعه الله موسى كان لا يعلم يجي موسى حيا tọ́lọ́dẹ́ pé mo sábà ń bẹ láyé ni máa wà sí àhó ìlà tìlà kìlá sọ̀rọ̀ dàbà lọ́kùn sí láyé nàìjíríà mọ mọ tọ́lọ́ fún àrẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àyẹ̀wò àtàlà torí pé pàdé ẹ̀kú ìsọ láti ń bẹ fún mọ́sì ọ̀sọ̀ bí ẹ̀fọ́ orí mọ́sá lọ́jà lè kìlá mà nígbà tó bá ń gbé wa dìde lórí inú ìpẹ́ ìṣàkóso yóò dìde kọ̀mọ̀rọ̀dín ó dìde nàìjíríà ó dìde tòrọ́bùdí ó dìde gbogbo dínì dínì ó dìde adájọ́ dínì náà gbogbo aláìdìde wọ́n nínú ọlá sáàtì máa mọ̀ pé èèyàn dáa pọ̀ níwájú ọlọ́run lẹ́yìn tó bá kọ́kọ́ dìde ìjọ ìkìlá wọ́n náà wá wò ṣé bá ń ja bọ́ksà àti rẹ́sì àti kàtà ìjà yìí tí máa méjèèjì bá wọ́n lulẹ̀ dáadáa kù ta ni ó wí ẹ̀rọ ọlọ́pàá ẹ̀rọ ọlọ́pàá nígbà tó yà rán ẹ ń bá kọ́kọ́ dìde nù tó tó kọ́kọ́ dìde nù sàárè nígbà tó ń bá kó wa lọ òun lọ lọ lájú àdébò àwọn ẹ̀ mú sí ṣe mú sá pépé ntí ẹ fẹ́ mọ̀ bọ̀yá mọ̀ sáyé ẹ̀ dìgbà ọ̀sá ẹgbẹ́ òṣùgbọ́n ibi tó súnmọ́ ara rẹ̀ lè sọlọ́wọ́ àwọn àdéhùn ẹgbẹ́ àwọn olùdíje nífẹ̀ ẹ̀ mọ̀ bọ̀yá mú sá gáàdì rẹ̀ rẹ̀ bí òun ibi tí mú sá ọ̀la ẹ̀kọ́ kìí ṣe bẹ́ẹ̀ jésù na kọ́nà. Mhm. ayé a ọgbọ́n mélòó ní kí n sùn jà wàhálà mélòó ló ṣe nípa ẹ̀ ọdún mélòó mélòó là yẹ. ẹ dá akọ ọ̀tá jésù kan fún mi ẹ yóò sí kankan a ẹgbẹ́ bá ti tó ìtàn mọ́sá lọ́lọ́lá lọ́dá àjù nínú àyọ̀kọ̀ láyé ìtàn joseph ṣùgbọ́n kan joseph náà wà nínú ìtàn dáa ó jẹ́ pé sọ́nà àwọn tàbí ẹ̀yìn náà ọ̀pá omi àṣà pàdé ọ̀hún ọ sọ̀rọ̀ tó tọ́ pàtẹ́ ayé hmm. lẹ́yìn tí ń bá ní ó jẹ́ níbẹ̀rẹ̀ kò tó kà

àyíkọ̀ láti wọ̀ṣẹ̀ nítorí pẹ́pọ̀lọ́ wọ́n jẹ́ alẹ́gbẹ̀ẹ́ lọ́nà sínú kòtò nítorí kèéta nítorí ìjà ìdílé wọ́n jẹ́ alẹ́gbẹ̀ẹ́ lọ́nà tẹ́wọ̀n àtò ń ti bẹ́ẹ̀ ó tún ti dára alẹ́ nínú gẹ́ sòyìn ó ronú pé kí wá ló ṣẹlẹ̀ náà kí lọ́wọ́ àbáwà ọmọ ẹkú lásán ẹ̀ẹ́ta ló ní ìwọ́n tí wọ́n sábà ní ojú àwọn olówóyà ọmọ ní ẹnìkan wá níbẹ̀ kan ọmọ kékeré onínú mo fẹ́ lọ sí ilé ẹbí ẹ̀sẹ̀ mi onígbàgbà ti dáhùn lóhùn òun lọ bí ẹ̀sẹ̀ ní kí máa lọ so máa lọ má fi ọ́ lọ bí ẹ̀sẹ̀ ní ìdẹ́rù bàwà àìmọye tí ó tí ò lọ àìmọye tí ó wà wọ́n ti jẹun tún nísìn máa ti láti wá máa fi wà kíní kan lórí bàbá sínú wọn náà ṣe àbọ̀wọ̀ ìjẹ́ mẹ́tẹ̀ ìlú wọn lọ́dà ìwọ́n lọ́dà ìwọ́n lọ́dà ìrẹ̀lẹ̀ ìyàrá òní jẹ́ lómi. sọ nípa báyìí ọ̀sẹ̀ ìdánwò tó lè bá wa tá a bá kà á gan tí wọ́n ti lè sọ̀fẹ́ àti bẹ́ẹ̀ tá a bá jáde ìjọ kan wọ́n balẹ̀ sọ̀rọ̀ mọ̀ sí mi tọ́nà wọn tálà fún ọ̀sẹ̀ ọwọ́ ni ìtàdá fẹ́ pa fún ọmọ lọ́gára jù nínú àwọn àtà ìmá àwòhànyà ilẹ̀ ìkà àádọ́lùfọ́rọ̀ Ọgbà wa látọ̀tọ̀ lọ́wọ́ rẹ̀. Ó sì mọ̀ ẹ́ ẹ̀rí kú sóra ìmọ́kàlẹ̀ ti sọ̀kalẹ̀. àlejò sì bí ìmáyì kankan náà ẹlẹ́sìn kankan kìrìsìtẹ́nì na bẹ ní màdínà jù ń bẹ ní màdínà ìwọ́n jù lọ́pọ̀ jù kìrìsìtẹ́nì ń bẹ àgbègbè màdínà àwọn kọ̀ọ̀kan náà ń bẹ mọ́kà wọ́n

Ọlọ́run bá jọ pé ìgbà kòrò tàbí pàdé ìlàmínà wà fi ní wà ní ọ̀pọ̀ tàbí pàdé ìlàmínà wà fi ní mọ̀rẹ̀ ní ọkú mọ̀tàntẹ́lẹ̀ ọmọ orí ọmọ Yusuf ó tí ẹ mọ̀ pé bàbá kan wà tó ti ń jẹ́ Yakubu ṣùgbọ́n mo fẹ́ pàfọ́n rẹ̀ ànábì gba nǹkan ọ̀hún. Sọ̀tọ̀lọ́wọ́ àlejò sẹ́lẹ̀. Ànábì kò dábẹ́ fi igi lẹ́sà. Bàbá béèrè ní pé bàbá yín tẹ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ àbí. Bàbá bàbá yín tẹ̀ ẹ̀mọ̀ kò tí ẹ̀ dùn kí pàápàá. Ẹ̀tọ́ mọ̀ sẹ́nu ọ̀dọ́ bàbá láàrin àwọn ọ̀dọ́ rẹ̀ ó kéré díẹ̀ díẹ̀. Mhm. Bàbá yẹn kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ àrẹ́lù wọn mọ̀ kan bàbá bàbá bàbá láti kábí kábí two thousand three thousand years five thousand years láti sẹ̀ǹdẹ́ yà ayé ọlọ́run pàtàkì àdéhùn rẹ̀ ní. ìwọ ẹgbẹ́ tí ń gba ìmọ̀ yẹn tọmọ káyọ̀ lọ́gbà ìwọ náà wá lágbára àdìmọ̀ pàtó ní two alukọ̀rán kiri tani ń dèmi níwájú kí wọn lọ bẹ́ẹ̀ nìkan jẹ́ Yusuf bàbá rẹ̀ mo lè fọwọ́ bẹ́ẹ̀ bàbá tó bí Joseph Yakubu ni gbogbo dè máa alukóra ni ẹ ẹ ká mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dẹ̀bi. sọ́nà lọ́wọ́ sọ́nà kúránì tán àyọ̀ tán mọ́lẹ̀ fún àkókò ó jẹ́ àyín ní àyà ó jẹ́ kẹ́nu wọ́n gbọ́rọ̀ ó jẹ́ ká lè máa ní confidence láti máa sọ ogun tí a bá fẹ́ sọ torí kí ìwé òdodo yìí ọlọ́run wá sọ bẹ́ẹ̀ pé bó ṣe jẹ́ nù ìṣẹ̀dá tẹ́sà fún bó ṣe jẹ́ nù ìṣẹ̀wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láì kí ni ìtàfi bẹ̀rẹ̀ إن قال يوسف الشمس والقمر رأيتهم من ساجدين من الأجوابة ọmọ lọ́bẹ̀rẹ̀ òní sábà bí ìtàn òní àlò sí bẹ̀rẹ̀ ìtàn a ti dárúkọ bàbá tàìjọ nínú sóra ìkọlẹ̀ yóò Fọ́lá yóò sọ lé àbí lé àbí. Ìfọ́lọ́wọ̀n lọ bí àkóhùn mẹ́. láàrin ẹni tó Yúsúfù ló ní kàgá tí ìbá sọ láàrọmọ ọmọ ọláọmọ ànábì àkóbù jẹ láàrin ara kẹwọn tó kọ náà bá a ti kó pa àwọn ànábì òkú lérè sí náà tí ìbá sọ lẹ́ẹ̀gbọ́n ọlá àbúrò tàbí ọmọ tí ìbá sọ orúkọ yàkúgbò lè lókìkí tó bá ọmọ kọ́ lára bàbá àbúrò kọ́ lára ẹ̀yìnmọ̀ bí àti mọ̀lára tó jẹ́ sí pé mọ́jà kan ò ó tí ọ̀dà fún láyé ó sì dáa fún ọlẹ́sẹ̀ ó kọ́lé ó lé orí àti ọmọ akẹ́kọ̀ọ́ sídẹ̀ǹtì lásán ó lè wá sọ̀rọ̀ lórí ẹ̀ nílé lọ́la lóṣù mẹ́ta kí ilé ìgbà ọmọ ń tẹ́ tó ọlọ́wọ́ kan fi dílé wa kò yẹ ìdílé sì dáadáa fún wa púpọ̀ títí àkókò ìmọ̀ mi ọ̀gá láti ti kọ́ kí ẹ̀ sá pé àjọ kan tàbí nìkan tó jẹ yín lówó ló lè gẹ́ni lọ́dún tàbí kẹ́ bí mo kúkú yáwó ni mo sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ sáànù ọlọ́run wá tẹ́ ni fún ọmọ ìjà kan wọ̀nà. àlẹ́yìn àkókò ayélujára ìwọ̀ sẹ̀lá ó ti bímọ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó bí olú ọmọ ẹ̀kọ́ tí wàá mẹ́rin ìyẹn àwọn ẹlẹ́pàá lọ́dọ̀ pé ìyẹn ọmọ kan ìyàwó kan ló ń sáábà yìí táì obìnrin arúgbó sáwọn bóòlù ọ̀fẹ́ fẹ́ ó yà ọ tọ́ sẹ̀rí àná wọ́n ní ìlànà ọmọ kan ní ní sáàlà máa wá látọ̀jọ́ obìnrin está ló fi jẹ́ sí pé ta àtàádùn ló hàn kọ́ fẹ́yàwó jẹ́ ọ̀kan olú àbẹ́ bẹ́ẹ̀. èyí pé táìpù tẹ́lẹ̀ yóò di ọ̀tọ̀ ìyàrá-tẹ́lẹ̀ yóò di ọ̀tọ̀ ìyàrá-tẹ́lẹ̀ yóò di ọ̀tọ̀ ìyàrá-tẹ́lẹ̀ yóò di ọ̀tọ̀ ẹwọ́n fẹ́ lọ bí máa tẹ́tọ̀ ọmọ rẹ̀ agbáríkà ni wọ́n atabata sẹ́nu wọ́n á lè jẹ́ pé ọ̀nà ìdíwó tábà ni wọ́n padà jẹ́ lọ́la bàlá o wọn ò ní jẹ́ dàlẹ́ tọ́ o àpẹẹrẹ ìmọ̀ fún àwọn ọmọ ìyàrá yàrá o wọ́n á dà lónìí àwọn onímọ̀ ṣùgbọ́n kò sí lókè ẹ̀mọ́ fẹ́ẹ́ ẹ̀mí wọn àyà ni wọn lè gbé ọmọ

Yusuf wa lọ bá lórí ìwà mẹ́wàá. Yusuf wa sọ bàbá lórúkọ táwọn ọmọ ẹkẹ òkè tí wọ́n sọ lórí ẹyọ kan tó ti rìnà lórí Yusuf lálẹ́ ẹyọ kan. Ó sì ṣe. Mo yìí ó ti kọ́ mi tí ó bẹ̀rẹ̀ lára. Bẹ́ẹ̀ lọ́hùn fún ọ lọ́bẹ̀ ọkọ rẹ̀. Báyọ̀ ní ìjìlọ jẹ́ mẹ́ta lọ jẹ́ mẹ́rin lọ jẹ́. Ìjẹ́ wáyé kò tó múra lọ́dọ̀ àdá. Báyọ̀ wọn nìkan náà ni ó pé wọ́n dá àwọn ọ̀dà àbùkù ní ọ̀sán ọkọ rẹ̀ ò nílé ìmọ̀lá ẹgbẹ́ ní ìṣèlú mẹ́ta àgbẹ̀ òkú náà wọ́n mẹ́. ẹ̀rì pé ọjọ́ ọ̀la wà sígi ni ọ̀la dà fún fáwọn ìjọ ìsìláàmù rẹ̀ òtí lè má ti dá tó ìsìláàmù ọ̀dẹ̀ gbà rẹ̀ ìmọ̀lá ẹgbẹ́ kan náà náà ní ìjà tòrọ ọkùnrin lọ́jọ́ tilẹ̀kùn mọ́sílẹ̀kùn tọ́lù àfọlábà àtùmọ̀ má yóò tọ gbogbo wọn wọ́n sọ pé mo bí kalẹ̀ láìtọ́ bí ọmọ níta wọn náà ń bọ̀ lọ́wọ́ pé ó ti wọ́n mọ̀ sí mọ́ rẹ̀. Àlẹ́bí àkúrò wá sọ ọmọ olú ọmọ wá sọ pé, Ìní kọ́lá yóò gbogbo ní àbí ìyá àbẹ́fì ní ọ̀rọ̀ àìkò àádà àṣà ọ̀kà òkà bá. Nígbà tí ànábì wa Yúsùfù sọ fún bàbá Tí ìní ló yá ọ̀kọ́ náà Yá àbáàtì. Orògbò lásán ni yára tó ti dùn ní. Ẹ̀kọ́ nù. Àlẹ́mi Yusuf látọmọdé méjìlá mẹ́wàá ló ti mú ẹ̀kọ́. Hmm. Ìbọn máa yọ, máa fẹ́ sí ọmọ pé ọmọ táwọn bí kẹ́yìn ọ̀yẹ̀ wa ni. Ìgbà bọ̀, ọba tọ́ dáadáa. Torí pé bàbá ti ní experience. Àwọn tó bí láyé ti kẹ́kọ̀ọ́ lára rẹ̀ tọ́ba tẹ̀lé ìlàjẹ̀ mú rẹ̀, tọ́ba tẹ̀lé ìlàjẹ̀ kékeré yẹn yọ wà ayé gíga torí kò ti gé ẹ̀. àìsàn ẹ̀rọ ọmọ kékeré yẹn tó ti ń kọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní máa lọ́dọ̀ rẹ̀ dáadáa. ìyẹn wà bóyá tó ṣe àtẹ́lù ayé ní tàbí látọ̀dọ̀ ọba kò bàbá rẹ̀ pé bàbá ọ̀rọ̀ kò gbé ya abati wọ́n yàtọ̀ ya àbí wọ́n ní ya àbí my father my father oh my father ya àbí yóò ló mọ̀ ní bàbá mi kọjá oh my father wọ́n by my oh my golden àbí golden golden hmm. father my ọ̀yà àti tí ìṣíwájú ẹ̀ tí ìwájú ní túmọ̀ àti pé ìwọ́n bàbá mi tí mi ò ní bàbá kankan tí mo lè fi dé fáàrí jùwọ́ náà lọ pọ̀fẹ́sọ̀. yá abájú tí ti túmọ̀ sí. yá abájú náà lọ́kọ̀ ara ẹni bí ẹni pé mẹ́rin náà lọ́wọ́ àbí ìfẹ́ méje méjì wà nínú sọ́dọ̀ tó rí tó ń kà wá bẹ́ẹ̀ ni wọ́n inú sóra tó tọ́ ha yá àbẹ̀. ìkáwọn inú sóra tó kàn sọ. ẹlẹ́ẹ̀kẹ́ parí bọ́lá Sọ́ra tó Mọ́ríyá. Mọ́ríyá. Ní wọn kọ̀ mú kọ̀ bá ń pè bẹ́ẹ̀. Yá àbátí náà dá àwọn iṣẹ́ ìtọ́ sọ́ra tó Mọ́ríyá náà. Láàrín àti sọ́ra Mọ́ríyá ní mẹ́rin wà. Èyí ti Mọ́ríyá sọ́ọ̀tù ṣọ́ọ̀rà àti sọ́ọ̀tù sọ̀fàt sọ̀fàt lọ́wọ́ níbi tí eh, Ismail tó ti lálà àti eh, bàbá ti lálà tó bá wọn sọ̀rọ̀ pé kíni kí n ṣe àríyá àlà ìfààl náà tó máa méjèèjì méjèèjì nìyẹn. àwọn ọmọ ara rà bẹ́ẹ̀ nínú súnà ọlọ́run àgbéyárí àti kan látara ìgbà pàdé ó lè wà wà nítorí bẹ́ẹ̀ tí mo wá alápàdé ẹ̀ alábàápàdé ẹ̀ náà ni èyí tí Abdullah ibn Umar ọ̀gbìn ọ̀gbọ̀n ìwà náà Abdullah ibn Umar tí máa wí tó bá fẹ́ ti sàbẹ̀wò sàárì bàbá rẹ̀ ìwà náà máa kò ní máa ka ní sàárẹ̀ àwọn rẹ́tẹ̀lẹ̀ tàtò lera àdágbà Muhammad sọ̀rọ̀lọ́wọ́ lẹ́wọ̀n àgbà náà Abu Bakr lẹ́gbà náà àwọn ará àwọn ìsọkó ti sàárẹ̀ oye síka iná sanná mẹ́ta mẹ́ta tólúwà ìwà mẹ́ta mẹ́ta ọ̀ráyá iná tólúwà mẹ́ta mẹ́ta ayọ́bùrù kò sí ọ̀ráyá ọmọ bá àwọn òkú wa iná sanná sí náà àwọn ìsìnkú àwọn ti sàárẹ̀ dídí ayọ́bùrù kò ayọ́bùrù sàárẹ̀ Wáyé ìdìdáyé ọ̀dọ̀ alámọ̀sókù lásán ìtàdó àwọn òkú mẹ́. Máa iná sáré ọ̀rẹ́ tajẹ́ta. Ní àlá mẹ́jọ mẹ́jọ. Mẹ́jọ mẹ́jọ. Ẹ̀yà kú mẹ́rin ẹ̀kọ́ bá wọn gbé ní àdé sí àkàtà bá sí àjà ń lọ. Fún ọ̀jẹ́ kan bẹ̀. Àmì, wọ́n bá àwọn kan yóò dì ní ọkọ̀ àwọn yìí. Torípa báyìí, Abdullahi ibn Umar tó bá dé bí ṣàyà ìrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ bá jẹ́ ní ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ bá kìlọ̀ ìlú pé àyè àdúrà lọ́wọ́ àná ìdí kó rí fẹ́ o tí wọ́n wà láyè àdúrà lọ́rẹ́ sàdúrà fún dáàbẹ̀ tó di ọ wọ́n ti sọ pé ẹni mọ̀ pẹ̀lú lánàá lọ́n sànú ẹ̀ àti ọba mọ̀ pẹ̀lú ẹni tó wà lánàá dáàbọ̀ ń tọ̀ lánàá pọ̀ dáàbọ̀ ń tọ̀ pé kọ̀mọ́rù dín ní ìmọ̀ pàdé lánàá tó ti rí ara ẹ̀ sí ni ọlọ́mọba ti rí ara ẹ̀ sí. wọ́n á gbé ẹni mọ̀ pàdé lánàá lọ́mọba ti rí ara ẹ̀ àjọ àwọn ọ̀rẹ́ ṣe ọ̀gbọ́dọ̀ láàyè ọwọ́ àlà ọkọ̀ ọmọ àtàlọ́ kiri kiri fájọ Ibi àgbáyá àbàtì nínú ọ̀gínà. Ọmọ abùkún ní kan rúbẹ̀lẹ̀ àbàtì kéde tí ó wò. Àbàtì ti ẹ̀ èdè míì ni. Èdè ti ẹ̀sìn. Ó kọ ọ̀rẹ́ ti ẹ̀rí lẹ́nu. Àlẹ́nu owó sóbù sọ pé. Yá àbàtì ẹni ẹ̀rọ àdébò àádà àṣàrọ̀ ọ̀gá ọ̀gá àbá. Eléyìí ti yé wa rí pé Ànábì Yúsúfù ó súnmọ́ bàbá ẹ̀ dáadáa bàbá náà sì ju ọmọ ẹ̀ lọ́wọ́ níbẹ̀ ọmọ ọdún méjìlá kọ́sọ̀ tó dájì dájì àwọn ọmọ ẹ̀jẹ̀ nílùú ọdún seventeen yẹn ọ̀fẹ́ ìlú wọn pé àyè pé dájì ọmọ ní kankan sí màdáàmù dáàmù ní ọkàn kò sì yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí ọ̀gá sọ fún mi tí mo jẹ́ bàbá yẹn kò sọ fún wọn tó jẹ́ bàbá yẹn yóò gbé lọ́ta wọ́n dẹ̀ fún ní màrùn tí ò dá ìyẹn bí wáyé pé a nídìí ká sún ọmọ wa ilẹ̀ Yorùbá alẹ púpọ̀ pẹ̀lú ọmọ kékeré ah, alẹ púpọ̀ àti ń palà káyì àwọn ọmọ pẹ̀lú yíyé wa mẹ́tẹ́ dá sùn primary nursery primary nursery ẹ̀mú sọ́wọ́ra ilé ẹ̀kọ́ tó bá jẹ́ kí àwọn ọmọ ò nífẹ̀ẹ́ fún mílíọ̀nù tí wọ́n fi bàjẹ́ tí ó dọ̀rùn lé àǹfààní àti béèrè lọ́dọ̀ ọ̀gá wọn kó ní oṣù máa dá wọn lóhùn kó wọ́n sì jọ máa wọ́n jọ máa gbé kó ní ọmọ dá padà àwọn ọmọ tí ẹ̀kọ́ bá ní ó tó dì í dáadáa ilé ọ̀gá ló jẹ́ pé fẹ́ẹ́ mélòó tàbí ọ̀rọ̀ àmì ọ̀yà èyí tó bẹ́ẹ̀ nígbè fẹ́ràn ní ẹ̀ ń pa mọ̀ pa brain ni orí ọpọlọ ọmọ bẹ́ẹ̀ sí yang wá ń di láti wọ́n ọgbọ́n sọ yóò sọ tó bá sì sọ ọmọ kékeré ni ó lè kọ padà tó bá sì sọ dáadáa ọ̀pọ̀ ọ̀la lórí bí yóò á tẹ̀ǹtì ẹ̀rì pé àyíké fẹ́ lọ́fẹ̀ẹ́ àwọn ẹ̀rẹ́ ìwọ̀n wọ́n sọ tó bá ti gbọ́ tó ṣẹlẹ̀ láàrin tí ní táwọn ìgbà ń sọ wọn bí ẹni wọn lọ́wọ́ ọmọ pé àti ẹgbẹ́ ẹ̀mọ́ bàbá sí ọmọ ní ọ̀sán fún bàbá ìgbẹ́ ní mẹ́ta àti ìbọ̀lá mọ̀bí bàbá ìgbà pé kò ní tẹ àtẹ́yàn ní kò tó sòwúrò sòwúrò ilé ọmọ ẹ̀já àjẹlẹ̀ méjì káàdì ìṣe kó lè yàtọ̀ sí pé àwọn ọmọ tá a pòdúsì lọ́la yóò yàtọ̀ sáwà kò ní gbà wá bá ṣe wà. Náà ma bá báyìí àlébà Muhammad sọ̀rọ̀ wà ó lẹ́ tó pàtìsì kìíní ìjù sọ̀rọ̀ wà Títí pé àwọn èèyàn ní mọ́sálásí lákòókò sí. Ah, ìgboro láwọn àtijọ́ yìí. kó tó rọmọ kékeré náà láti ẹ̀sìn ọmọ kékeré nǹkan ìyá tó bá sọ̀rọ̀ láyé ní bàbá kan àìsí náà mú pàṣẹ yóò fi lé ní wáyé ìyá mo sì wọ̀n yóò fi àsọmọ náà ayé àyẹ́gbọ́n Muhammad ọmọ akẹ́rù lọ́gbà tí hasan ọkọ̀ lórí ti ọkọ̀ ayẹ́gbẹ̀lẹ̀ ìmọ̀ àti dáa àwọn ọmọ nígbà náà ẹ̀rọ àwọn ọlọ́dọ̀dọ̀ tó wọ́n gé ojú kú lára rẹ̀ sí lọ́kàn kó gbé lẹ́yìn ẹ̀ ní àwọn àtọ́mà mọ́nú ilé ní òde ló ga jùlọ. Àlejò wọn kí ọ̀rọ̀ lórí ìforí báyìí. Ìmáàmù o, kì í dáhùn tó máa gbọ́ kọ́mọ ó tó ráyè rìn dé ọ̀dọ̀ ìmọ̀ràn kan fi tẹ́kàn ní wọn ò lò ó lè kọjá ó ti lọ bá ànábì tó ti forí balẹ̀ ó sì kọ́ ti pọ́ ẹni tó gbà ànábì lọ rí lẹ́tí ló máa fẹ́ láti ajẹ́kọ́ ti kọ́ káwọn gbà lẹ́yìn náà lórí dáadáa ó ti máa tó bẹ̀rẹ̀ torí pé àdìsí ògbéyẹ̀wò àfà ìmọ̀tọ́lọ́ bá fọ́ ní ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ tó tún mú tọ́wọ́ sí ju àìmẹ́bí lọ bàbá tó ń palẹ̀ tọ́lọ gbòòrò orí tó gbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó sì jókòó ìsọ̀kalẹ̀ obìnrin wa ní pé ó fi mọ́ ẹ lára láti gbẹ̀rẹ̀ tí ó ti mọ́ ilé. ó ń kún lára ló lé nìyẹn ṣùgbọ́n gbà wọn ọ̀sọ́ fún wa ní ọ̀sẹ̀ ayé máa kà. àlejò wa dìlé sọlọ bá wa lọ sí. káyọ̀ ló tẹ̀lé kan lára ẹ̀kọ́ yóò ń forí balẹ̀ ọwọ́ ń lo bílẹ̀ bímọ àwọn. sàbí kalọ́ jẹ́ àmọ̀ pé hátàn gánà bí lóyún sọlọ bá wa lọ sí. sàbí kalọ́ yẹ wọ́n wí àdáhẹ́ bí sọ̀rọ̀ wọ́n jẹ́ gbórí òkìkí wo kíra náà rẹ̀ ṣe. Bóòdù gbórí òkè bá lọ bá rí pé ah, Hazan lókòlókò yá sáré tó gbórí ọ̀pá rẹ̀ pé ó jọ mọ́ ìlú. Sọlọ́lọ́ àbáyọ̀ ní kọ́mọ bí kiri ọwá. Sọlọ́lọ́ àyọ̀ ní kọ́mọ bí kiri kẹ́ni kọ́mọ bí ọwá. Àlọ́ àyọ̀ kọ́mọ bí ọwá sàn

يا أبت إني رأيت أحد عشر كوكبا Àrẹ́bí Yúsùfù pàtà fún bàbá rẹ̀ pé mo rí nǹkan tí mo rí mo rí ń tára mi ọgbà, mo rí ń tẹ́lẹ̀ mi ògbé kí ní nǹkan náà. Ìní Ọmọ gbangba mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo rí nígbà tí mo sùn lọ mo rí tí mo fi lálàá hàn. wọ́n ṣe ń tọrọ ọkọ̀ náà. ìwádìí àwọn mọ́kànlá nìkan mo tún rọrùn oòrùn gbódúgbódú tó mo rí báyìí gbogbo àgbà. ọkọ̀ tó ló ti kó gbogbo tó wà àwọn mọ́kànlá ni àwọn kan wọ́n ń sọ orúkọ ẹ̀sùn mọ́kù ní wọn náà wọn sọ fún ẹ kò sọ ó kọra wọn yẹn fún wa àmẹ́lùwà náà sọ kọra yẹn fún wa kí láwọn ọmọdé aláàrùn sí òṣèṣe tó kọ àwọn mọ́kànlá ìrànwọ́ mọ́kànlá oòrùn àtòṣùpá mo rí gbogbo wọn wá dé lò ó fọ́tí ọkẹ̀ mọ́kànlá ìrànwọ́ sábẹ̀ láwọn ń gbọ́ ìrànwọ́sàlá àti òun àtòṣùpá ọjọ́ mélòó mẹ́tàlá onímọ̀ orí mẹ́tàlá nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ títàn nù méjì nù wọn tóbi ju àwọn kan lọ ìwà àtòṣùpá àti ìṣẹ́gbẹ́ àwọn àwọn yòókù tó jẹ́ mọ́kọ́ kàrá kí wá lè fún orí tí ń tàn láti ń sánmà ìtọ́jọ́ yà mí lẹ́nu lè yẹ bàbá mi. رأيتهم لي ساجدين رأيتهم لي ساجدين ilẹ̀ lèmi wà tí mo ti sọ òkè ìràwọ̀ wà òkè lòrùn wà òkè lòṣùpá wà mo bá rí wọn tí wọ́n wá látòkè wọn ò wá wá látòkè lásán sáàdìdì sáàdìdì wọ́n ṣe káàbíyèsí ìtumọ̀ sáàdìdì wọ́n ń pè káàbíyèsí rẹ̀ yóò ṣòfò àmàmà èmi ọmọ tó kí ìràwọ̀ àjò àrùsọ̀bá àti ìṣòwájọ́ wọn àjọ àwọn tàlà wọn ti káyé èdè fún mi eléyìí ọkọjá agbára mi jẹ́ sọ bàbá ìyẹn ti wá pé jókè pọ̀ ọmọ ti mọ àlá nígbà náà lójú lọ gbé bá àlá rẹ̀ mọ̀ wá gbé bá bàbá ẹ̀ka ẹ̀kọ́ wà ń bẹ̀rẹ̀ ẹ̀ka wà nínú àwọn ọ̀rọ̀ yìí tó pọ̀. ntí Joseph bẹ̀rẹ̀ ìgbésí ayé kíni jama ẹ̀yẹ́dẹ́ tó ń gún ala azụrụ ala àlá kíni Joseph bẹ̀rẹ̀ ìgbésí ayé ala wọ́n lè ní kọ́lọ́ ń tòwé fún pé àlá náà lọ́wọ́ máa máa tú ni yóò ṣe sábà ọ̀la rẹ̀ àná Yusuf ọmọ tó máa ó fún ẹlẹ́wọ̀n tó wá lọ ọrụ rẹ̀ bá ọba àdán igbó áà mo rí ọkùnrin kan nínú ẹ̀wọ̀n tí ọba ti jáde o kò sí bàbá yìí tó ní èdè ẹgbẹ́ wa wọ́n ti gbé dé wọ́n lọ tó máa là fún a ìwọ báyìí ara ẹ̀ ẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì náà bẹ́ẹ̀. wọ́n máa béèrè pé nígbà tí lágbájá wà lẹ́wọ̀n kí ilẹ̀ dictate lára ẹnu ọlá tó lọ́wọ́ fún kí ilẹ̀ náà wà lẹ́wọ̀n rẹ̀ kọ́ sẹ́kù bẹ́ẹ̀ bí ó ṣe mistake àbẹ̀tẹ̀ ọjà gbèsè ń bí kan ló ti di bẹ́ẹ̀ bí wọ́n ní ẹ̀kọ́ kan lára ó ti sáà àwọn ará wa ń tà ẹ wá di wọn mẹ́wọ̀n eléyìí ti mẹ́wọ̀n ẹgbẹ́ wá ẹ̀bùn rẹ̀ yìí kọ́ wá sáà bàyẹ̀ kọ́ wá sáà níbo táwọn anídà mọ́tọ́fẹ́ ìjòyí náà ẹ̀ ń tẹ́lẹ̀ wọn ó sì rà wá sáà láàrin lọ́wọ́ àyẹ̀wò ìlọ́kà tó nípa báyìí aláìwá yóò sọ fàárí ní sọ̀rọ̀ ọbẹ̀ lè gbèsè ayé ẹgbẹ̀jẹ̀ pẹ̀lú aláàmúra ọwọ́ abẹ́ ìjọ ìta lọ́dúnwà múta àríṣọ́lá tó wọ́n tẹ́lá sọ́tọ̀ àkàtẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ náà àlékà mọ́rọ̀ ọ̀dà òkúrọ̀. ọ̀rọ̀ ọ̀dà náà àlẹ́bí Mùsá àríṣọ́láàdù ọ̀sẹ̀rán tí ó bẹ̀rẹ̀ ayé ẹ̀ omi. Ọlọ́run wà lápájọ máa dárí ìrìnà àlẹ́ ìkẹ́ àmárọ̀ àtàn òkú ọ̀rọ̀. Wà lápájọ máa dárí ìrìnà àlẹ́ ìkẹ́ àmárọ̀ àtàn òkú ọ̀rọ̀. Ọmọ Mùsá àti tuntun orin kan fún ẹ kí lóore náà. ṣe báyìí kí ni ìjọba ní ó ṣe òye bí ní ṣe ìjà àbúrò ìfàkóso sí ìbẹ̀rẹ̀ àwọn àtàwọn ètí ìrìnlẹ̀ ìwọ ìyá wọn sá bọ́ọ̀mà rẹ̀ ìdá ìsinú pósí ìbú sínú bọ́ọ̀fù lọ́jù sínú wọn sá bẹ̀rẹ̀ ìgbésí ayé pẹ̀lú kí pẹ̀lú oyin ọwọ́ àrẹ̀gbẹ̀ ni fọ́nà sọ pé omi yìí náà ní sábẹ̀ tó ti là padà lọ́dọ̀ wa. Nínú omi tá a di wọ́n sá sí jọ́tò ní àná ibẹ̀ náà rẹ̀ lọ́wọ́ ọba pa ọ̀tá rẹ̀ rẹ̀ sí. Ọ̀dọ̀ àwọn ilé ìwé ọ̀yọ́ kọjọ́. Lọ́nà ìrìnàjò ayé ọ̀dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ àlà. Àlà náà sábà di ọ̀la rẹ̀. Nípa báyìí, ó lè mọ Mo wá ní gbogbo wọn, kí ni wọ́n ń gbé? Ìrìnà ẹ̀tọ́ lórí ìgbà yìí. Mo ní wọn tí wọ́n ń forí balẹ̀ fún mi tààrà. Tí wọ́n ń forí balẹ̀ fún mi. Ló forí balẹ̀ wọn. Ó ní gbèrò àìtù méjì lórí mẹ́. Nínú àyà. Ó ní àhádà àhádà àṣà kò ní ìdíkò ìpìtì ràyètò òun lẹ́ẹ̀kejì mà ṣùgbọ́n ràyètò òun ẹlẹ́ẹ̀kejì tó mọ́ àná ó sọ fún mi pé àní kì í ṣe adamande oòrùn ní mo rí kì í ṣe adamande òṣùpá kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ràwọ̀ ìràwọ̀ gángan sàǹsàn òun gidi òríjínà òṣùpá ojúlówó náà lè ní ìyàmọ̀ orí. ràyètò òun ní ìgbà yìí. wọ́n forí balẹ̀ mọ́ wọ́n ti tán ìforíbalẹ̀ méjì ní bẹ̀ wọ́n hmm. fẹ́ káàtì lẹ́tọ̀ kan báyìí torí àwọn oníṣòkúsọ bẹ́ gbòòrò ìforíbalẹ̀ méjì ní bẹ̀ ìforíbalẹ̀ ìjọsìn sẹ́sẹ̀tò àìdáadáa ìforíbalẹ̀ kíkí títẹ̀ sájídàtò tàìyẹ̀tẹ̀ títẹ̀ àbí fíforíbalẹ̀ títẹ̀ sípa àti kíni àti kíyàn kíkí ni ànábì ọlọ́run ní àwọn àgbò ìbàdàn ẹ̀gbẹ́ òṣìṣẹ́ ti ànábì àwọn fún rẹ sẹ́wọ̀n àgbẹ̀ òkú ìbàdàn ọ̀rọ̀ rẹ nítumọ̀ àlàbàdà ìjọ fún mi parí táwọn àgbẹ̀ ànábì àwọn fún mi ọ̀nzẹ̀ bọ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ ń kú. ẹ̀yẹ́ bẹ́ẹ̀ tó dúdú eléyìí ni ànábì kàkà kò sínú sẹ́yà ìyẹ́dì kàkà tó dájú ẹ̀sẹ̀ sílám táà aláwọ̀ wọn bí kọ́ńtẹ̀ bọ̀ kò sí gbogbo wọn kọ́ọ̀nù ìtàwọ̀ wàhálà ìṣèkì ṣùgbọ́n wọ́n kàn já pálú ṣẹ̀rí àlàfíìlú ṣẹ̀rí àyàn ààwẹ̀ ní ọjọ́ ara wọn dáadáa tán ṣùgbọ́n nípa ìlúùdù kankan náà ló wà orí ẹgbẹ́ anábìwá ẹ̀dá àríṣọ̀lá tó sùn. ìfúnibàlẹ̀ náà mọ̀lá yìí kà á ṣe fún ìfúnibàlẹ̀ jẹ́ tí ìfúnibàlẹ̀ ẹjọ́ ti náà ni àbí ìfúnibàlẹ̀ tàhílọ̀ fún kíkí ni àǹfààní ní àdúgbò fún lọ́mọdé sí pé ìfúnibàlẹ̀ tí òòrùn àtòsùpá àti ìràwọ̀ tó ṣe fún Joseph tí ìforíbalẹ̀ wípé original gan àbí wọ́n kàn mú díẹ̀ díẹ̀ láì mo bá túmọ̀ ẹ̀sìn pé wọ́n tẹ̀wọ́ ìdáhùn rẹ̀ pé ìforíbalẹ̀ gidi ni tó sóhùn wáyé níwájú tó sì lórí asábẹ̀lẹ̀ ìwájú tó sì bá lórí.

igi mẹ́bọ̀ ìyá ìnẹ́bí sọ̀rọ̀ bàbá ìsìn igi ìkùté tí fi ń ṣe nígbà ìgbẹ́ jímọ̀ tí wọ́n bẹ̀yìn tí ń sọ̀rọ̀ sẹ́nu ń bẹ̀lẹ̀ kò sí nílẹ̀. ṣùgbọ́n tí ẹni tó lọ́rọ̀ sọ́ba ti ní kí nǹkan sọ̀rọ̀ kò ní ìdíkò pé ikú méje ó ti sọ́dà ẹni tó ní nǹkan láyé wáyé láti máa lọ́ra ìkò ní ìdíkò ní tẹ̀tẹ̀ dá ẹrin tẹ́ tó ti báyìí àti òṣùpá àdìkí àdìgbà àdàwọ̀ àyíwọ́n ti gbé àyíwọ́n fò ìbàdàn wọ́n ti fò ìbàdàn fún. wọ́n ayé tó rọ́m ní ìgbàgbé. lọ́jà àgbà pé mo rí balẹ̀ gidi dáa ni torí pé ìtumọ̀ aláàrùn padà ọ̀sẹ̀ rẹ̀ báwo ló lè lẹ̀ lọ́wọ́ nàìjíríà àti one hundred ìṣọ́ọ̀bù yóò tún fàmì bàlámà dáfà ló wà ará yóò tún fà. bàlámà dáfà ló wà ará àti bàbá àti obìnrin àwọn kan pè ya rẹ̀ àwọn kan ní ẹ̀dùn ṣùgbọ́n àdámọ̀ tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n wọlé kan Yúsùfù wá sí gbogbo ti lọ bá kí ọ bẹ̀rẹ̀. Àwa ìlànà àbàwọ̀ yìí. Ọ̀rẹ́ àjú bàbá ìjẹ́ ìrọ̀rọ̀ bẹ̀rẹ̀ níbi ìjìnà. Bàbá mi ìyá mi. Wàkọ́ ọ̀gá jẹ́ fún ọ̀rọ̀ mẹ́ta ẹ̀ṣẹ́. المؤمنين وأكيد announcement kí announcement tí Yusuf sọ president fẹ́ kéde òfin ìyàwó wọ́n fẹ́ gbé òfin kalẹ̀ ó ní gbogbo ẹ̀yìn immigration àti uh, diploma àwọn ẹbí ó ní diplomat ní títà ìdáfẹ́ káwọn ọmọ àwọn tó dé ìlú kì í diplomat ní máa lọ sí ẹmbáàjì kankan. tí ó fi kéré ó ní. ìjà ẹgbẹ́ ìjà ẹ̀mí sọ̀rọ̀ ẹ̀yìn ìṣà àlùwà ọmọ ààrẹ. ó lè máa wọ ọ̀rọ̀ máa fi jọba ṣíṣe ayé ọwà náà sọ́ra hmm. wọ́n ti bẹ̀rẹ̀ pípẹ́ ìtumọ̀ ayé lòdì náà nítorí ìrìnlẹ̀ kan ní kékeré wọ́n náà lọ wáwọ̀ lórí tó lè gbé dáa ó fi gbé wá sí mẹ́rin pẹ̀lú wọ́n máa wò pé ọ̀yà àwọn èèyàn gbé sàn wọ̀ رفع لا من فرع شاء الله آمين وقف عليه بلا أول أولي وقول قال وفعل بلا إلينا أي كان وقال يا أخي يبعوا ó yá pẹ́jọ́ bá mú bí ìràwọ̀ ìlú kan ẹ̀ẹ́lẹ́sọ̀ ẹ̀yìn ará ìlú yìí ẹ̀ẹ́lẹ́sọ̀ àti sẹ́ni kankan àti tó bá jẹ́ bí ọ̀sàgbèsì mọ́ kó gbé iná ẹ̀lú wa ìdọ̀wọ̀lé eh, ìlú yóò mọ̀ nígbà wọ́n ń gbọ́ ní nígbà ní ndị tí nígbà bá ń gbìyànjú lọ́wọ́ ọmọ mi ní o ẹ bá ń bíjà tọ́ọ̀bù àwọn ẹni bíjà kó dà wọlé pípé wọlé rẹ ìjọba àlú ní ògbà gbowó tó ní ọrụ torí bí a túmọ̀ ẹ̀ sí pé kíni ọjà lè ló mọ ọjà lè bíjà

ọmọ tó ṣáájú ẹ lò alẹ́bí Yusuf jókòó lórí ẹ alẹ́ sọ̀rọ̀ tó sọ alẹ́bí sọ̀rọ̀ ìmáàlì jókòó lórí àga alẹ́ sọ̀rọ̀ tó sọ ìjọba ẹni àwọn tó dáa bíi ti ẹ̀sìn òpá ọ̀gbà lọ́wọ́ wa tọ́ láti jọba kódà olùjẹ́gà rẹ̀ náà ga sí kí èrò tó lè bá a bá àwọn èèyàn sí pé ah tó bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ bá ń wù yàn tó bá pàṣẹ àṣẹ dị ó sì ti tẹ̀lé pọ̀ ṣùgbọ́n ilé wa nínú orí ẹni náà ni pé ọ̀rá wọ ọmọ náà kó ti mọ̀ pé kí ni ewu fún ẹ̀. ìbàdàn ó lè jìnnìjìnnì ẹnu yóò díẹ̀ ó sì ti dájú وقرنا في سجدا أدراك أدراك ما bàbá rí nǹkan orí mẹ́wàá èyí tó máa ní gbogbo olú ìwọ̀n ń darí gbogbo àwọn èrò tó ń lọ sára rí àti ẹ̀rẹ́ àgàlọ́dà tó báyìí ilé ọlá rè wáyé

pẹ̀lú báyìí ni wọ́n ṣe nì á pé òun àtòṣùpá náà kò forí balẹ̀ tó tẹ̀ ìforí balẹ̀ gidi ni wọ́n ṣe olúwa yí pé ìtumọ̀ àlájì nù nítorí náà gbọ́dọ̀ forí balẹ̀ fún ní gbangba báyìí mọ́kànlá wọ́n forí balẹ̀ fún ìtura bàbá wa rí báyìí ọmọ bàbá. mo rí nǹkan báyìí ó kú kọ́mẹ̀ǹtì nàdà. tó bá ti pé ìwọ lọmọ rẹ bí wọ́n ṣòro rẹ o. kí ló wù fún ọmọ ẹ̀yẹ ọ̀gá tó ga yẹn aláàrin àwọn tó ń sìn àná alágbọ́ àà sọ́ra rẹ ọmọ tó kí orúkọ kan ò sí mọ́. agbára rẹ̀ fẹ̀ yá ìgbà fẹ́ sí. ẹ̀yin ọmọ kéékèèké náà fẹ́ rárá ẹ̀sùn mọ́bìnrin sọ̀fọ́n dájú wọ́n kà ló kábúlá pé máa dájú wọ́n sọ fún yàrá o ẹ̀rọ ọmọ gbàyà àti tí yàrá bá jẹ́ tó mọ̀ pa ṣẹ̀rí àdáńdà wọ́n gbé yàrá rẹ̀ lọ bá yàrá rẹ̀ ẹgbẹ́ olùkù náà lọ bá yà tààrà lọ bá ìyàwó àlẹ́ lọ́wọ́ ti tán ọlọ́ọ̀ bá bàbá ẹ̀ wọ́n náà bá bá lálà lọ́gbẹ́ bá bàbá ẹ̀ gbé bá rẹ̀ dájú wọ́n mọ̀ ní kàwáyé nígbà láì bá jẹ́ lẹ́sìn nígbà láì bá jẹ́ tí máa tọ́jú ológun má lọ́gbó bá lọ́gbó bá lọ́ta lè kéwù. mọ̀mọ̀ lára báyìí mọ̀mọ̀ lára báyìí yóò sọ fún ẹ ṣàlàyé fún tó nípa báyìí. bàbá wa fẹ́ fèsì fọ́ọ̀mù rẹ̀ wípé àlàtọ̀ ọ̀la kì í ṣèrànràn àlàtọ̀ ọ̀la kì í alágídí lọ́la.

àbúrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀sí fún kò pé yíṣùkù kò pé wà bọ́ọ̀mù ẹ̀jẹ̀ tó bàbá bàbá náà wá pé ọ̀mà kò pé yá yá bómi ọmọ mi lásán nù ṣùgbọ́n ní yá bómi náà yíyà yá bómi náà yíyà ọmọ mi ọ̀wọ́n hmm. ojúlówó ọmọ ọmọ àbùkù star by star. ọmọ ọ̀pọ̀lọpọ̀ wá ipò ọmọ ara ẹ̀dá ẹgbẹ̀rún òkú tí ẹ̀fẹ́ ọmọ ìjọba bẹ́ẹ̀ rán jẹ́ nìkan ni pátáì pátáì lóòrò ọgbọ̀n àánú lórí pàtẹ́à wọ́n tún méjì kan tó jẹ́ bí ọláwáyé aláwálé láwálé olùkọ́ ọmọ ọlọ́wọ́ rẹ̀ rìn yóò tẹ̀ ẹ bá jẹun tí ò fẹ́rẹ́ lè jọ náà ká bá nílé mọ́ nǹkan mọ́ ìyá aláwálé tó bá lọ ilẹ̀ Ya Ronai. Ah, alábìyà fún ọ̀sọ̀ pé ya Ronai ọmọ mi gidi ojúlówó ọmọ dáadáa ọmọ olókìkí. Ah, ọ̀rẹ́ kan wọ́n ni. ah sọ̀rọ̀ ìyá kàdá ẹ̀kọ́ Áfíríkà. Ó ní wọ́n ní ni màá fún ẹ. Wọ́n ní ìlàsílẹ̀

òfin pamọ́ èmi nìkan náà ní ọgbọ́ ìrìn àti tó ṣe tó mọ́jẹ̀dá àwọn ọ̀gbọ́n rẹ̀ kan gbọ́ látàkọ́ ṣoṣo látàkọ́ ṣoṣo ẹ̀yà àkàlà ìwọ́n ti kàfáyà sí irú ìrìnàkàfẹ́ ilẹ̀ bàbá wa sọ ìdìbò ìlú tó wọlé ọmọ pàtàkì wọn lásán o gbogbo ọmọ sọ ìtàn ọmọ sọ ìyàtọ̀ ọlá fún ìdìbò torí wípé. báyà kí ló àgbàkẹ́ dá. Inna hun ṣàkí dóòrùn kẹ́ẹ̀dá, wọ́n ṣe ìdù kẹ́ẹ̀dá, wọ́n ṣe ìdù kẹ́ẹ̀dá, àà bẹ́ẹ̀. Ó ní kọ́ bá ṣe kíláàni, tó pé ẹ̀kọ́ wà ń bẹ̀. Hmm. Tọ́ bá sọ pé orí àwọ̀ mọ́kànlá, àtọ́wà tó ṣùgbà tẹ́ ilé ibi tó o ti wá ìwé ní bàbá rẹ̀ yóò gbó nǹkan ìjẹ tó mọ̀ tó mọ̀ àlá rẹ̀ mi. mo lè fi kọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n mọ̀ tó mọ̀ àlá. tọ́ ọlá ìlú sọ fún wọn kẹ́lẹ́. onídìmọ̀ wọ́n ti gbọ́ yín nígbà ọmọ ìlú ọdọọdọ mi ẹgbẹ́ ìjọba yà lórí. wọ́n wà pín ẹ̀sì. wọ́n náà bọ̀ dáa fún táwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n wà kéékèèké tí wọ́n fi lọ́ọ́ da fún ọba yẹn ló ti yanjú ọ̀dà wọn ò máa tó hmm. o ọmọ ìlú ògùn tí wọ́n yọmọ tó ká dáa bá wù ú. ó kí àwọn ọdọ ọmọ ìyàwó bàbá hmm. yóò kú bẹ́ẹ̀ pé yóò sì máa pẹ̀lú gbé ojú àyẹ̀wò tí ọmọdé náà pẹ̀lú bí mọ́ ẹni ewé kò dé kò dé mú kú àwọn látara fún kò gbà mú máa tẹ̀lé rẹ. àwọn olùkóso máa ń tó bá ń mọ̀ ní wọ́n da fún ọba ẹni àhà ọjọ́ ọkọ̀ tó ń jẹ́ pa ẹ̀rọ nù. ìwé ẹ̀rẹ́ ni ń kì fún ẹ̀. táwọn ẹgbẹ́ ẹ bá gbọ́ pé wọn lọ́mọ olókìkí ní wáyé pé ọjà tí bàbá kọ́ máa wọ́n mẹ́ ẹ̀rọ àpò ọmọ gbogbo ọmọ ẹ̀ láti fèrè lẹ̀ bàbá tí ọmọ ọmọ ẹ̀ èyí ti bàbá ẹ̀kọ́ ọmọ náà ọmọ ẹ̀kọ́ wíìkì sí ibi kẹ́ gòt ẹ̀kọ́ ọmọ wọ́n yẹ kó lè yẹ lẹ́jọ́ ẹ̀kọ́ ọmọ eléyìí yọ fẹ́ràn kì í bá gbọ́ náà ọmọ ẹ̀kọ́ ọmọ eléyìí kì í nítẹ̀lọ́rùn láyé kò ní dájú mo ti máa tẹ̀lọ́rùn ẹ̀kọ́ ọmọ eléyìí ni mo pẹ́ kí á fi sí ìtìdáadáa ẹ̀kọ́ ọmọ. eléyìí oní alájà ìpìlà ni eléyìí gẹ́ǹtù ni eléyìí ọ̀yọ́ ọmọ wọn àlẹ́bí àkóbù ọmọ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rẹ̀ wá ní ọmọ pé keegun keegun ni hmm. ẹkùn ni lè ya ní ṣe sọ́dọ̀ ẹ̀kọ́ àti ìjàmbá rẹ láti yanjú rẹ wọ́n lè gbẹ̀mí ẹ̀ tẹ ọ̀la ilé sàlám fún wọn ti mọ̀ sílẹ̀. ó lè pín ọ̀rọ̀ awọ́yé ń parí náà wípé wọ́n bí mẹ́ ṣùgbọ́n tẹ́tì ló jẹ́ bí mẹ́ yìí tí wọ́n mọ̀ aláìní wọn ọ̀gbọ́ wọn ọ̀gbọ́ ìdí báyìí ló ti gbọ́ tó ti ti sọ́ńtẹ̀ wọn ọ̀gbọ́. tí wọ́n bá mọ̀ ní à ẹ̀rọ ìdánisẹ́ tẹ́lẹ̀ wọ́n kàn nílò ìlara yìí bàbá wa fẹ́ràn rẹ̀ ju

bàbá ní wọn lè jí bàbá ní ẹjọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni alábẹ́ láyọ̀ ìtumọ̀ ẹ̀mí láàrin lẹ́yìn kábí yẹ bàbá tó tẹ ò gbọ́dọ̀ lára lóyìn tó ń mọ kọmátò lára lọ lórí ìjọ sí kọmátò àwọn òwe aláyọ̀ ọ̀tẹ̀ alámi àwọn àwa ó jẹ́ títí òkú kúlà yìí náà lóṣooṣù pé lórí ọmọ ọmọ ẹ̀yọ wa ẹni ló mọ ọmọ kan ọgbọ́n tó kọ̀ wá jù ó sì jọ ní tá ó sì fẹ́ kọ́mọ ní ọmọ kí ó ọmọ ẹ̀sìn ọmọ ọmọ rẹ̀ mo bá ilé ń ka àlùkò tó wọn ẹ̀ tóbi ọmọ ọ̀dà òfin kò tuntun tó bá ń tún bí ní ṣúgà tó bá lọ́sọ̀ báwọn tẹ́lọ̀ ti wà lọ́wọ́ ní òbí ọmọ kan tó jẹ́ ẹ̀mí kọ̀ọ̀kan. ọwọ́ wọ sí sí ẹ̀ kò sí ìkàtà máa máa rẹ̀ ní ayé ẹni tí wọ́n dá yàrá ìjánu ní àjọ tó yẹ ọmọ ẹ̀rẹ́ ọmọ ọmọ ọmọ ẹ̀rẹ́ ọ̀gbọ́n ọmọ ọmọ ọmọ ẹ̀rẹ́ ọmọ ọmọ ẹ̀rẹ́ ni ọmọ ẹ̀rẹ́ ọ̀tọ̀ ojú àbá àtùwọ́lọ́ òkè òbí ẹ̀wọ̀n ìtọ́nà wọn bá ti yọ jáde ló ní ọgbà wọn náà ló ní ọgbà sàrí nípa báyìí àlejò wa yà kúrò wá ilẹ̀ sí àbámá إن الشيطان للإنسان عدو مبين lọ́fẹ́ lu àwọn tó lu àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó bá gbọ́ ìtumọ̀ aláyàn ẹ hmm. bá gbọ́ aláyàn wọn mọ̀ ìtumọ̀ rẹ̀ ìṣòro sì lò wọ́n wọ́n ti bọ̀ sọ̀tà wọ́n ti sọ léṣe nípa báyìí ìdíkà lọ Genesis thirty seven láti one to to end to the end. Jósẹ́fù àti àwọn arákùnrin rẹ̀ Jósẹ́fù àti àwọn arákùnrin abẹ́wò ẹgbẹ́ wa ti ń ka lọ nínú gbàkúrà ẹ̀ nínú sàn àníwọ̀ Yusuf nítorí méjèèjì. jákẹ́bù ń gbére ìlànà ìkànnì wà ní sáà lórí àpàlẹ̀ tí à ń gbé sílẹ̀ náà. níbi kí àwọn bàbá ọtí gbé àti pé bẹ̀rẹ̀ bàbá Joseph bàbá Jacobu náà ní Isaac àti Abraham bẹ̀rẹ̀ náà sàtìkú yẹn tó fi jẹ́ gbé jẹ́ tẹ̀dọ̀ sí wọ́lá wọ́lá. àkọsílẹ̀ ìwọ̀n jákẹ́bù rèé. Jésù jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógún mẹ́tàdínlógún olóòtú sọ́kùnjọ́ máa tẹ̀lé sí yíyà lákòókò yìí tí wọ́n á sọ̀rọ̀ yìí. ó sì bá àwọn àtẹ̀wé rẹ̀ tọ́jú agbóhóró ó wà lọ́dọ̀ àwọn ọmọ bùníà àti àwọn ọmọ sílípà àwọn ará bàbá rẹ̀ àwọn ará bàbá rẹ̀ nígbà tí wọ́n ti máa sọ ọ́ gbogbo àṣìláṣọ́ gbogbo àṣìláṣọ́ gbogbo àṣìṣe àwọn arákùnrin rẹ̀ fún bàbá wọn. wọ́n ní dídá ń olóko fóònù tẹ́lẹ̀ gbà níjà abúkú nìyẹn bí joseph máa ń sọ àṣìṣe àwọn ẹ̀gbẹ́ fún bàbá wọn. ẹni pé joseph náà ló plant ìfẹ́ ara rẹ̀ sọ́kà sẹ́ni sọ́kà bàbá rẹ̀ ló dán ba àwọn ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ ẹ̀rọ àwọn bàbá wọn. Hmm. bóyá àwọn ẹ̀gbọ́n rẹ̀ jí nǹkan lóko dáwà lóko ẹ̀rọ bí i

bàbá òjò ajé dára jù láti gbogbo tó máa gbin iná sọ́kàn àwọn ẹ̀gbọ́n ẹni sọ pé kọ́ máa sọ àlá fáwọn ẹ̀gbọ́n rẹ̀ tí òun ẹ̀tọ́ máa dáná sí yóò tó máa kó náà máa kí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kóra rẹ̀ kò ṣeé ṣe ọlọ́ra alábàárà ó nìkan ọwọ́ ara azọ òun ni pílẹ̀mù yẹn azọ kákí ewu ọ̀rọ̀ ẹ̀kẹ́ ewu fáwọn ẹ̀gbọ́n bóyá tó ń bọ̀ ọ̀rọ̀ ẹ̀kẹ́ ewu fáwọn ẹ̀gbọ́n ọ̀rọ̀ ara ewu lọ́jà ìdílé ìsìn ilé ìtìlẹ̀ ọba gbẹ́rìn gidi dára ọba rà fún Jósẹ́fù bí wọ́n wá ń lọ yíjà lọ ń lọ mọ́tálásí àbẹ́fẹ́ lọ́jọ́ ayọ́ máa wò wọ́n owó lórí wọn kò lọ bẹ́ẹ̀ yóò kọ́ wọ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu wọ̀ nígbà tí àwọn arákùnrin rẹ̀ yòókù ní pé bàbá wọn sọ̀rọ̀ ló sẹ́kù ju àwọn lọ ó kò nira rẹ̀ ó hmm. kì í sí um, um, ti sùúrù bá a sọ̀rọ̀. bẹ́ẹ̀ wọ́n ti sùúrù àtọ̀ tí ó ti bá sọ pé brọ́dà wọ́n ló jẹ́ délẹ̀ bẹ́ẹ̀ lọ fún mi kí lọ́ kàn bí oúnjẹ délẹ̀ fún òun sùúrù bá sọ̀rọ̀. lọ́sùn bá ní ẹ̀dá kan ṣé ọ̀sọ́jú òsì máa lọ báyìí kí lọ́kàn ọ́ wọ́n sá máa ń sọ òkè fún ibi sùúrù bá sọ̀rọ̀ gbígbẹ́. Ah, ní ọjọ́ kan nínú ìlú àlá kan bá rọ àlá náà fún àwọn arákùnrin rẹ̀ ní gbogbo ìdìbò. lẹ́yìn ọjọ́ kan dídẹ́ kò ní ah, ah. ó bá rọ àlá náà fún àwọn arákùnrin rẹ̀. Hmm. kòránì máa sọ wípé ìkọ́ àlá ìlú tó kù lẹ̀. إذ قال يوسف لأبيه يا challenge ẹ̀ báyìí ní kò yìí bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́ gbé àlám bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni. àwọn arákùnrin rẹ̀ aláìsí jẹ́ kí wọ́n túbọ̀ kórìíra rẹ̀ sí i. aláìsí wọn túbọ̀ kórìíra rẹ̀ sí i. ó sọ fún wọn pé ẹ jọ̀wọ́ ẹgbẹ́ alákẹ́sí ló láà. àgbàgbọ́ lára ẹgbẹ́ yẹn òyìnbó méjì àlá ni wọ́n gbà wá ń bẹ̀. ipò joseph la tó sì pa fún àwọn ẹgbẹ́. ẹgbẹ́ kan alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́. Èmi pẹ̀lú yí àwà ní oko ní ọjọ́ kan. Ó fi yára sí bàbá wọn ọmọ àbá, àbá, àbá tí kò ráyé tó ń ṣiṣẹ́ wá àwọn Wọ́n lo olóko, àbí pásítọ̀ náà tí ò ṣiṣẹ́ wá àwọn lóko yìí. ní ọjọ́ kan à ń bí ìtì ọkà ìtì ọkà táwọn ọkà ọkà àràbà kí ọkà àmàláwọ ọkà àràbà ọkà àràbà à ń bì í. mo ń sí ìtì ọkà tèmi wà lóòrò. ìtì ọkà tèmi wà lóòrò. ó dúró sọsán. dúró sọsán. àwọn ìtì ọkà tí ń sì yí ká wọ́n forí balẹ̀ fún. àwọn ìtì ọkà tí yí ká ó tó wọ́n tẹ̀ fún.

tàbí lórí. àbí ọjà lórí. wọ́n ti tó bọ̀ fún rẹ̀ sí nítorí èyí tí ti mú òun pé tí o rò kú wọn lọ́jọba lórí wa wọ́n lásìkò kó ya rẹ̀ nítorí àlà tó tó kí wọ́n tẹ̀lé lẹ́yìn. ó tó ahụ. àlámì rẹ̀. ẹni tí ó ti lálàá kan rán tí wọ́n ti kó ìra rẹ̀ sí. sẹ́nu káríkárí sọ̀tì ẹ̀ ọjọ́ wọn tó jẹ́ àti ẹjẹ́ káwọn lọ sí àlọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà lẹ́bi lọ nígbà tó lálẹ́ tó wà lọ fún ọjọ́ ìkó bẹ́ẹ̀ ọlọ́kọ́ tó ẹ̀jẹ̀ ìkó ló kù lọ lọ́ba ní ah, ẹjẹ́ káwọn lọ wọ́n kù ní kù tó tí wọ́n mọ̀ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa gbé òun lẹ́nu sọ́ọ̀nù tẹ́lẹ̀ mọ́tò ní kó ń pàtàn àlà alárò wọ́n jẹ́ tí wọ́n ń kàn wọ́n kò tí ó bá tún lára ní yóò kọ́ lọ́bí wọn láì wà lọ́bí lọ́bí bá wọn. ó tún tún ó fún àwọn arákùnrin rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ àlá ọ̀yà tó ti láàlá ọ̀yà pọ̀ mẹ́rin ṣé máa lè yàn ọ̀rọ̀ àlá ẹ̀lọ́rọ̀ wà ìbúrọ̀. ọ̀yà ọ̀yà ọ̀rọ̀. àdúgbò fún ọlọ́run bá ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúgbò bàbá ọ̀rọ̀ ó pè é ọlọ́run bá. àwọn àfa wa òkú àfa.

àwọn ẹni ọlọ́ọ̀rọ̀ àlà láwọn ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn ni pé àwọn òfin yàtọ̀ láàrin ọ̀rọ̀ àlà àti láàlà àdúsọ àlà tó wọ́n ní ọlọ́ọ̀rọ̀ àlà ṣé ìdájọ́ ni kí ó sọ àlà àlà fáwọn arákùnrin ara ẹlẹ́ẹ̀kejì tó àlà ó ní ẹgbẹ́ mìíràn. ó mìíràn mo ní àti òṣùpá. àti òṣùpá. àti àwọn ìràwọ̀ mọ́kànlá àti àwọn ìràwọ̀ gbogbo wọn forí balẹ̀ tó yé wọn wọn forí balẹ̀ fún mi. ọ̀la ètò wà ní. nígbà tí ó wà lànà fún bàbá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀. Hmm. arákùnrin rẹ̀ ń da fún o tún wá lọ bí wọ́n ọwọ́ ti bàbá àti àwọn arákùnrin ọwọ́ wà á láńtọ́ tún fún ọ. bàbá rẹ̀ wí irú àlàrà dáradára wo ni ọ̀la yìí irú àlàrà dáradára wo ni ọ̀la yìí ọ̀pá ìtò. ṣé èmi àti ìyá rẹ àti àwọn arákùnrin rẹ yóò wá forúbalẹ̀ fún wọn Nígbà tó tún máa pẹ̀lú ọkọ mọ́mọ́ jù ọ̀rọ̀. Sọ̀rọ̀ kò ní sọ́mọ̀ ẹni pé yóò tún parí ọ̀rọ̀ wípé Jákọ́bù àti ìyàwó ẹ̀. Wọ́n ń wòye pé irú àlàrà dáradára tó wà ju ní àtẹ̀jáde ní bàbá rẹ̀ lọ. tó wà jẹ́ akọ́jẹ́ sí pé ìwọ ọmọ ọwọ́ àgbẹ̀ lọ níta àti màláyé àti bàbá tó wá jáde kó nínú ìjẹ́ bàbá lóko gbogbo bàbá nínú rẹ̀ máa ń tọkọ máa gbogbo ìyá ní máa ń tọkọ máa ṣùgbọ́n ìyá tó ti jẹ ìyá bàbá tó bá ti jẹ eh,

pàmòdì ní ọ̀la ṣàlọ́ àwòrán ọ̀tẹ̀ tí ń bọ̀ ní ṣe alọ́dún àná ẹgbẹ́ ọ̀rọ̀ àná tààrí bẹ̀rẹ̀ tààrí lọ́bàjọ́ ìkẹrí lọ́dọ̀ pátá wọ́n bá ní káyọ̀ wà mo lè wá ọlọ́run fi wọ́n wá bá ẹ̀rọ wá sí àdéṣiṣẹ́ ìtọ́wà náà mọ̀ mọ̀ ìsinmi tá a fi ní ìsá náà ní ọwà ní sọ àlọ́ tààrà tó bá dìgbà tààrà tó pàdé ní sọ ọdẹ adáta nfààní fúnra wa mú ẹgbẹ́ ọ̀rọ̀ àláyé kí ni kí ìdáàbí máa mọ̀ tó máa là òsìláyè ti ta di fún wa ẹgbẹ́ máa ẹgbẹ́ máa máa ó tún máa wá kí ó tún máa gba kí tó ọ̀rọ̀ ṣe ti wà lọ sílẹ̀ mo abẹ́ sọ̀rọ̀ nípa kíkí títẹ̀ ìran kíkí ń bẹ̀ ìran ń bẹ̀. àtàríwà ń bẹ̀ sáwọn torí igbó pọ̀ ní ìgboro díẹ̀ pàápàá jùlọ ẹni tí ń ṣàtìtà rẹ̀ ti di súnà tí wọ́n ti da lórúkọ àwọn sábà pé ẹni bá ti kíyàn ẹlẹ́bọ̀ tó bá ti tẹ̀ kíníyàn kìsìrì eléyìí wàhálà wà lóde àìsí gbàgbọ́ yọ ọ̀rọ̀ àbí àìkẹ́kọ̀ọ́ dínà àbí tó bá ti tẹ̀ sí para ẹni tó kẹ́kọ̀ọ́ dínà ti ń sọ pálapàla pé ìfẹ́ ló dára láti pé kálọ̀ opportunity pé adébí ọ̀rọ̀ àìtò omlé sẹ́ẹ̀dì ní kára tìtì ilẹ̀ gbọ́dọ̀ gbá lápapọ̀ sọ tọ́lọ̀ bá mú ìgbàlá yọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. abẹ́rẹ́ wọn bá sọ hánà wọ̀ dáadáa kọ́mọ́tà ìsàn àwọn aṣọ́kọ̀ wa ní ẹ̀sìn ìgbò wa náà. eré díẹ̀ náà ni a lè gbà fún Assalamu alaikum àtàwọn àtàwọn. A kí àwọn dókítà wa fún gbogbo tàfsírì tí wọ́n ti kan láti ìjà yìí. Abẹ́ ọlọ́run wa nínú àánú rẹ̀ kí ó túbọ̀ mọ̀ sí àlékún ìmọ̀ràn fún yín lọ́la ṣáájú ẹ̀dá fún mọ̀sálàlá ọ̀sọ́là. Ní ìrọ̀lẹ́ yìí, mo gbọ́ wà kíkan nínú rédíò tó ọ̀rọ̀ òkú. wàásù náà kò yé mi tó nítorí àgbà tí àwọn àfààyàn ń sọ̀rọ̀ nípa nọ́ọ̀sì ìfọ̀mọ̀sọ nínú kùránì wọ́n sì tún ń sọ ike àyàfẹ́ tó wà tó jẹ́ kó tó pàkan nínú kùránì wọn àtàlàyé ẹ̀ dáadáa tí nǹkan ayé gan ọmọ wọn pé ọjọ́ ti lọ fún kí ń sáré wá síbí ẹ dákun bá mi ṣe àlàyé yìí kí ó yé wa yékéyéké bàbá. Um, ọlọ́run ká ara rẹ̀ béèrè sí àfáà béèrè lẹ́yìn pé ká tó lọ ọmọ ìbéèrè àwọn ẹni oníbèrè tó bá béèrè béèrè lákìsì báwọn lára béèrè òfin ìsìláàmù ká sọ àkíyèsí ẹ̀sìn torí pé táàbá sọ́tún ọdìdì àríwá tí ó ti wí jáde ti ọ̀lẹ̀ tí ó ẹ̀ wá dákẹ́ ẹ̀ sọmọ nítorí tó fi dé èrè wọn ọ̀n wá màá nítorí wá rí tọ́jọ́ bí àṣìṣe wọn ẹ̀ gbọ́dọ̀ sọ má sí wọn ṣàdúrà wọn ní ọlá aṣáájú ẹ̀dá sọ̀rọ̀ bọ̀ ọ̀rẹ́ nǹkan gbáǹkọ́kù méjì lọ́pàá nílẹ̀ tó sì jẹ́ òróǹro tí mo gbé alákọ̀ọ́kọ́ òun náà pípẹ́ ànábì wa sallallahu alaihi wasallam ní aṣíwájú ẹ̀dá ọkọ̀ mọ́nà mo rí fún nìkan bẹ́ẹ̀ aṣíwájú ẹ̀dá Ànábì wa sallallahu alaihi wa sallam ó ní ana sayyidu bani Adam wala fakhr. Èmi ni aṣíwájú gbogbo ọmọ dáadáa nàbí, èyí ti gbé mọ̀ sí báyìí. Tí bàtí báyìí ni ó lè bàbá. Ẹni pé lẹ́yìn tó lóò tí mo lè pé mo lè fi sọ̀rọ̀ jáde náà ní pé ìlú ọgá owó ọmọ àdá. Àti ọ̀pá náà lọ́dá síwájú gbogbo ẹ̀dá. Nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí inú ẹ̀dá ọlọ́run làdìjẹ́ náà wà.

lọ́lọ́lájú àwọn àlẹ́bẹ̀ ọlọ́rin awọn ní àwọn àmàláíkà nǹkan bẹ àbá púpọ̀ tí àwọn àmàláíkà lọ́lájú àwọn àlẹ́bẹ̀ ọlọ́rin àbá àlẹ́bẹ̀ lọ́lájú àwọn àmàláíkà ń tẹ́tẹ́ àwọn àlẹ́bẹ̀ àwọn àlẹ́bẹ̀ tẹ́tẹ́ àwọn àmàláíkà àwọn ọ̀lẹ́tẹ́ àwọn kan náà àwọn àlẹ́bẹ̀ lọ́lájú àwọn àmàláíkà lọ torí pé àlẹ́bẹ̀ àwọn

ló jẹ́ sí pé orin tí a máa kọ́ tí gbogbo yín máa kọ́ ọmọ àgbọ̀nmọ́wò láàáyà sálẹ́ wà sálẹ́ ní. láàárín àwọn àgbàdá àbí ìgbẹ́ bàbá ẹ̀rẹ́ lọ́pàá ẹ̀kọ́ bọ́ọ̀lù lẹ́lẹ́. ìyá padà káyé ẹ̀sọ̀ pé àlá àbí bí kàṣẹ́ lílbáṣárì kò lè dé. àlá àbí ìgbẹ́ bàbá ẹ̀rẹ́ mẹ́lìkì kó ń bẹ́ kó fi bá ṣáàrù sí bẹ́ wọ́nà kẹ́lá nínú rẹ̀. Àrúwà fi ọlá nẹ́bì tọrọ ẹlẹ́kìtì, olóró ẹlẹ́kìtì. Ànábì ní ọlá ah. ọkọ̀ ọ̀lá náà kọjá abẹ́ gbogbo àyà. Ṣùgbẹ́ni tó lọ láyìn tó yọ̀ǹda fún wa, bí kápọ̀ lẹ́rìn tọrọ. ìdáhùn náà pé kọ̀yọ̀dà nígbà tí ọ̀rọ̀ wáyé ọ̀dà táwọn wá mú ọlá rẹ̀ táwọn fi ń sọ áńgẹ́lì nù àmú nǹkan nínú ọgbà orí nǹkan tí ó sì olóyìn mi nǹkan sọ fún ìlú ẹ wá lọ mú ìdí ìyẹn tó fi jẹ́ sí pé láti máa nípa báyìí àwọn ìkàmí ètò wà ilé wá rí béèrè náà béèrè, kìí sí béèrè fatuwa, béèrè sí ẹ̀rọ ìlọlé kí ó ń sí. Ókè, ó jókòó, lọ́kọ̀, sọ́ọ̀mà. Yọ́kè yóò fa ìdágbè náà tó wà màṣó, òun náà ni kí nǹkan kan wà tẹ́lẹ̀, òfin kan wà tẹ́lẹ̀, káàrí bí ó padà tàbí ká parí pátápátá. Ó ti wà nínú ṣẹ̀ríà ọwà nìkẹ́ ìṣẹ́ láìpẹ́ lórí bọ́yá lórí àfáà ní pé ó ti lé jẹ́pọ́ lọ́wọ́ wọ́n sọ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ tí ó tọ̀wà lọ pé ní ìjọba bọ́yá tó ń dà mọ́ àfáà ní ìṣòro bẹ́ẹ̀ kì í ti pọ́ lọ́wọ́ ọ̀gbọ́n tí ń sọ ó gbé kalẹ̀ nítorí kọ̀ǹdíṣàn náà mo ti di pé kọ̀ǹdíṣàn wáyé padà ó sì ṣe àlẹ́ ìwà sọ̀rọ̀ bá wà ìṣẹ̀lẹ̀ ó ní ẹ̀gbọ́n lọ́dún bíi tàrí ọlọ́run má ṣàbẹ̀wò sàárè nígbà tí islam náà ebe torí àwọn mùsùlùmí nígbà náà ẹlẹ́bọ tọ́jẹ̀jẹ̀ wọnú ẹ̀sìn wọ́n sì máa ń ní ara kan tẹ́ máa sọ níbi sàárè rẹ̀ fún ara wọlé yìí à yọ máa gùn wọn o ẹ bá ara náà ah, ni wọ́n ti gé wọ́n nígbà tí ìgbàgbọ́ wá dé tara ẹmọ tàbẹ̀wẹ̀ orí bá ti fọ́kà balẹ̀ pé ẹ̀ẹ̀rin pé nǹkan mi níbi sàárì bọ́ọ̀lù sẹ̀rí àti rí ọtí ní bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ halálà nù sẹ̀rí kọ̀sẹ́ntì mú kọ̀sẹ́ntì ò ní mú nínú mùsùlùmí ní bẹ̀rẹ̀ sí torí wọ́n máa mú láti pìlẹ̀ kan tó ti pé àdáyébé sọ̀rọ̀ bàbá láwọn àti wọn lẹ̀ kàn mọ́ ọmọ ìyá wa sọ fún ọ pé ọdún tẹ̀ ń wọ̀n ó náà láǹfààní díẹ̀ ṣùgbọ́n aburú rẹ̀ pọ̀ àìdá rẹ̀ pọ̀ ju ẹnu ó ní ìdókòwò bẹ̀rẹ̀ ni pé ẹ máa mú tí wá tòmọ́tà kòkó ọ̀run bá tó ẹ̀bá jùlọ ẹ lè mú láàárọ̀ ẹ̀bá tó tòmọ́tà kó tó di pé lórí òde bọ́ bá ti ẹ̀pá yín yóò di yóò di dá mọ́bí fẹ́ mọ́tò rẹ̀ àníṣá la ẹ̀mọ́dọ̀ ẹ lè mú lẹ́yìn ìṣá ẹ̀kú yóò ti lọ. àwọn tí wọ́n mọ tí mo dáadáa nínú wọn wọn làwọn máa ń mú lẹ́yìn àwọn lẹ́yìn ya ayé ilé wọn apárẹ́ títí fẹ́ parẹ́ gangan ní kíkà à ń káyà yẹn ní okòrò ayé apá òfin tó kú sínú apárẹ́. àwọn nínú ìsìn báyìí ẹ̀rẹ́ ọtí bí ń bẹ̀ ṣùgbọ́n gbogbo gbogbo gbogbo àwọn tẹ́lẹ̀ àkáyẹ̀ náà ṣùgbọ́n ojú wọ́n ti di ó ti di ẹran jẹ wọn wọ́n ní àtọ̀mílẹ̀ kọ̀ọ̀kan náà wọ́n tún lò lé ní àwọn olùfin lé náà lọ́sà mọ̀ yá wọ́n á gilẹ̀ ìkan náà pé yá yọ dájú ní ara lọ́dún ìnàbà lọ́kàn ọlọ́run ìnàbà ìnàbà ni pé òfin kọ̀ọ̀fin ńlá dé báyìí ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbé wọn lọ́sì ah. ọgbọ́dọ̀ sọ lọ́sì kan kalẹ̀ ah. ọgbọ́dọ̀ gbà ọgbọ́dọ̀ alẹ́ ọgbọ́n ọtọ tí wọ́n lulẹ̀ tó ń jáǹpẹ̀ ní násìkò mọ̀nsókò mọ̀nsókò násìkò mọ̀nsókò ní ìdá ìgbésọ̀ pọ̀ ètò wọn ti násìkò ẹ̀ ayà lọ́ba di ìgbà mi àfẹ́ ìlọ lè dúró láti kọ́ àlàyé násìkò mọ̀nsókò tàbí kí ẹ láwọn akẹ́kọ̀ọ́ kọ́kọ́ àti wọn mọ̀ padà wọ́n ti kọ́ wọ́n ti mọ̀ ní àtàjáǹpẹ̀ ní oṣù àjọ̀tò bá àtàlọ́ fún ikú sàlámù alaykum wa rahmatullahi Ọlọ́run jẹ́ àrí àwọn bàbá wa pẹ́ o. Ìbéèrè ti tèmi ni pé àwa méjì kan àjíyàn sọ lórí kankan nǹkan náà ni pé à ń kí tààrọ rú ní mọ́tàtúwa ìkejì ni wọ́n sọ pé sórí àti wọ́n ti ń kírun lórí ti kéré jù pípé ládá tí ẹni tí ó lọ só pé òun dàrún tòun òun dàrá tààrọ rú tòun kí pé òun wà lò sórí àti ìjádùn gan ládá tòun lè bá pọ̀ ju títí tàwa tá a fi sórí àti ètò kéré kírun ẹgbẹ́ pé ìkíní ẹ̀ ṣe dáadáa wọn yóò pọ̀ ju ra wọn lọ bí bákan náà. Àti hmm. wàá wọ ilé mi, kẹ́ni tí ó tẹ̀lẹ̀ sí kọ́ wáyé inú yẹn. Òde ẹni tó tẹ̀lẹ̀ sí, kó kí wọn lẹ́gbẹ̀ẹ́ mọ́ bí mi ni, ó sì gbà sọ ayọ̀ sọ. Ìwé kọ́mọ́gbà ti dá mọ́sálásí ọlọ́gbà lára sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ àwọn obìnrin tí a fi dá láti àná tó jẹ́ kó náà láti parí ṣàlà. wọ́n ní ẹni tí ó jẹ́ wípé kò tí ì ní owó ìmáàlù dání. ṣé tí ó bá lo hijab tí kò lẹ́sẹ̀? ọlẹ́sẹ̀ ìdí ń jẹun tọ́ba lówó yọjú àyà olówó tó fẹ́ra. ọ̀tàn bọ́ọ̀bà ní gánàdà tó ṣe bí lẹ́ẹ̀rẹ́ ọ̀kọ́ parí ọ̀rọ̀ kọ́kọ́ orúkọ àti nọ́mbà rẹ̀ ọkọ̀ orúkọ àti nọ́mbà kékeré ẹ̀rọ máa rọ ọmọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó ti dàgbà láìpọ́ ọmọ kékeré ni ẹ sọ fún bàbá àtìyá rẹ̀ pé ẹ tẹ̀lé lọ sí bàbá àtìyá rẹ̀ kẹ́ sọ pàtàkì ẹ̀ẹ́n ìfìmọ́ ọ̀rùn yẹn fún ọmọ bàrà ọ̀fẹ́ má bàrà gbà ní pẹ́ẹ́lú condition yìí ń dà náà kí alágbá sí tẹ̀lé rẹ̀ láì lọ́rọ̀ nǹkan á sì rí pé wọ́n bọ̀ ara tó kan rẹ̀ dáadáa tó ti ó ti sọ ẹ̀rọ làwọn tẹ̀lé láì lọ́rọ̀ àká nígbà àbẹ̀ òkùnkùn إن شاء الله نعم. السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته